الحمد لله رب العالمين ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا الصادق الأمين رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على رسولك ونبيك محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وبعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الله سبحانه وتعالى قد أوصاكم بتقواه يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله ويا عباد الله ونحن في هذه الجمعة سنتحدث عن الفرقة الثالثة ألا وهي فرقة الشيعة الشيعة هم الذين يتشيعون لأهل البيت والتشيع في الأصل الاتباع والمعاصرة يقول الله سبحانه وتعالى وإن من شيعته لإبراهيم سورة الصافات يعني أتباعه إبراهيم ومن أنصار ملته لأن الله سبحانه وتعالى لما ذكر قصة نوح عليه الصلاة والسلام قال وإن من شيعته لإبراهيم فأصل التشيع الاتباع والمناصرة ثم صار يطلق على هذه الفرقة التي تزعم أنها متبعة لأهل البيت وهم علي بن أبي طالب رضي الله تعالى عنه وأرضاه وذريته ويزعمون أن عليا رضي الله تعالى عنه هو الموصي بعد الرسول هو الوصي بعد الرسول صلى الله عليه وعلى آله وسلم على الخلافة وأن أبا بكر وعمر وعثمان والصحابة ظلموا عليا رضي الله تعالى عنهم أجمعين واغتصبوا الخلافة منه هكذا يقولون عليهم من الله ما يستحقون وقد كذبوا في ذلك لأن الصحابة رضوان الله تعالى عليهم أجمعوا على بيعة أبي بكر ومنهم علي رضي الله تعالى عنهم حيث بايع لأبي بكر وبايع لعمر وبايع لعثمان رضي الله تعالى عنهم أجمعين فمعنى هذا أنهم خانوا عليا رضي الله عنهم عند الشيعة وقد كفروا الصحابة إلا عددا قليلا منهم وصاروا يلعنون أبا بكر وعمر ويلقبونهما بصنم قريش ومن مذهبهم أنهم أنهم يغلون يغلون في الأئمة من أهل البيت ويعطونهم حق التشريع ونسخ الأحكام ويزعمون أن القرآن قد حرفت ونقص حتى آل بهم الأمر إلى أن اتخذوا الأئمة أربابا من دون الله وبنوا على قبورهم الأضرحة وشيدوا عليها الخباث وصاروا يطوفون بها ويذبحون لها وينذرون وتفرقت الشيعة إلى فرق كثيرة بعدها أخف من بعد وبعدها أشد من من بعد منهم الزيدية ومنهم الرافضة الاثنا عشرية ومنهم الإسماعيلية ومنهم الفاطمية ومنهم القرامطة ومنهم ومنهم عدد كبير وفرق كثيرة وهكذا كل من ترك الحق فإنهم لا يزالون في اختلاف وتفرق قال الله سبحانه وتعالى فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم فمن ترك الحق يغتنى بالباطل والزيف والتفرق ولا ينتهي إلى إلى نتيجة بل إلى الخسارة والعياذ بالله من ذلك وتفرقت الشيعة إلى فرق كثيرة ونحل كثيرة ọpẹ́ ní fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí ìdẹ̀ra orí tí ó ṣe fún wa Ọlọ́run ọba yìí náà ni ọba tí a máa yìn lórí àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ àti dáadáa rẹ̀ àti orí rẹ̀ tó ṣe fún wa ìkẹ́ Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó máa bá òṣìṣẹ́ Ọlọ́run ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́pàá wa kí ànẹ́bí náà dáadáa bá wa kí àwọn ará ilé rẹ̀ bá wa kí àwọn sábẹ́ rẹ̀ bákan náà gbogbo olùtẹ̀lé ìlànà àwọn tí wọ́n fi sílẹ̀ pẹ̀lú dáadáa kí ọlọ́wọ́n bá kí ó bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ lẹ́yìn náà gbogbo wa kí ajẹ́ mùsùlùmí ẹ̀wà jẹ́ akúfẹ́wọ̀ ọlọ́wọ́n bá ká sì máa fáyà ọlọ́wọ́n bá ní kọ́rọ̀ wa sí ní gbangba wa torí kí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gbàgbọ́ ó ti sọ àkọsílẹ̀ fún wa nípa títẹ̀lé ohun ọlọ́wọ́n ọba látara kápáyé ohun ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ìlú ìjọba ni a ti sàtọ́lẹ̀ fún yín àti fún àwọn tó ti pa àti fún tíra síwájú yín ìgbéga ìbẹ̀rù ọlọ́wọ́n ọba ti ọlá rẹ̀ gàdú lọ. ní ìṣèṣíwájú nínú ìbánisọ̀rọ̀ wa nípa àwọn fírọ́ọ̀kù tó ti gbé wọn pẹ̀ka jáde nínú Islam ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn fírọ́ọ̀kù àwọn ìjọ tí wọ́n ya lára Islam ẹlẹ́ẹ̀kẹta ni àṣìyàn ìpele ẹlẹ́ẹ̀kẹta òun náà ni fírkà tí wọ́n ń pè ní àṣìyà gbólóhùn àṣìyà yìí ó gbajúmọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú òlu mọ́ wọn lára ètò ṣe ìgbé lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èyí fẹ́ pè wọ́n ní ṣìyà torí pé gbólóhùn ṣìyà yẹn ńṣe ló ní òdì àti àtakò tí tí wọ́n gbé dání fáwọn tí wọ́n láwọn gbé ìgbésí sí ẹ̀dá lórí lọ́wọ́ ìyẹn ní pé wọ́n pera wọn ní ṣìyà wípé àwọn jẹ́ ọmọlẹ́yìn afáwa àlì àwọn jẹ́ alárànṣe àfàwà àlì àwọn jẹ́ ní tó ti pé ń tẹ̀lé àfàwà àlì rọ́bì ọlọ́ọ̀gbẹ́lẹ̀ àlì ṣùgbọ́n fẹ́ẹ́ pèsè sí wọn ìṣe lọ́yàtọ̀ gẹ́gẹ́gẹ́ ibi tí àfàwà àlì rọ́bì ọlọ́ọ̀gbẹ́lẹ̀ àlì tó wà. eléyìí lọ́kà tó ti pé àwọn olùmọ̀wá orúkọ tí wọ́n máa ń fi àwọn ìjọ yìí lọ́pọ̀lọpọ̀ ní àrọ̀bìmọ̀ àwọn tó fi pé àwọn wọ̀nyí wọ́n ti àtakò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti pé wọ́n jẹ́ àwọn sàhábà rẹ̀ wà lọ́mọ ìtàrà àríyìn látara kí wọ́n ṣe àtakò jíjẹ́ aláṣẹ àkọ́kọ́ tí àfàwọ̀ àfúráfẹ́ ìjẹ́ aláṣẹ àrólé àkọ́kọ́ lẹ́yìn àdéhùn sọ́lá gẹ́gẹ́ bí wọ́n ti tako ìjẹ́ àrólé ẹlẹ́ẹ̀kejì tí àfàwọ̀ ẹ̀mọ́ bákan náà ni wọ́n tún ti àtakò ìjẹ́ àrólé ẹlẹ́ẹ̀kẹta tí àfàwọ̀ Usman radiyallahu ta'ala anhum ajma'in. gbọ́dọ̀hún ṣìyà olọ́gbàdúmọ̀ mọ́ lára jù tó fi jẹ́ pé káàkiri káàkiri wọ́n ti rí náà nìyẹn tó ti fi ń pè wọ́n bí wọ́n nínú èdè àwọn tí wọ́n jẹ́ ní àgàgà fúnra ara wọn àwọn náà ní ìjọ tó ti pé wọ́n láwọn ń ṣe àtìlẹ́yìn àwọn ń ṣe àránṣẹ́ àwọn sì ń tẹ̀lé àfọwà Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu pàápàá jùlọ àwọn sì ń tẹ̀lé gbogbo ara alẹ́ ànẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam níbí báyìí òun náà lọ jẹ́ pé gbogbo àtọ́ ń gbé irọ́ ìdání nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀sán tí wọ́n fi máa ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ní pé tí wọ́n bá wọ ìlú wọ́n máa wá há àwọn òwe pélébé pélébé wọn nípa àwọn jẹ́ni tó nífẹ̀ẹ́ rí aráalé ànábì sọ̀rọ̀ náà sílẹ̀ pé ká nífẹ̀ẹ́ ànábì ṣé bá pé nínú ẹ̀sìn ni nínú ẹ̀sìn ni bákan náà ká ṣe dáadáa sí àwọn aráalé sọ̀rọ̀ náà bá ni ní ká wọn ká wọn àwa tá wà níbi agbègbè pé à ń àwọn rè eléyìí kẹ́yìn náà gbogbo anáwọn ọmọ ìṣẹ̀tọ́ bá rí gbólóyìn fún wa ẹni tó bá jẹ́ olùtẹ̀lé rere fún anẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam títí nínú rẹ̀ ó tún púpọ̀ ara rẹ̀ ó yà gágá yìí pé ǹjẹ́ àti ẹ̀tún rí sípa tún rí lórílẹ̀ ayé àwọn kan tó ti yí pé wọ́n máa sọ pé àwọn níbi anẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi tó sì máa tẹ̀lé anẹ́gbọ̀n tó sì máa ṣe àfihàn ní níbi anẹ́gbọ̀n tó máa ṣàfihàn rẹ̀ báyìí àwọn nǹkan tí èso ara rẹ̀ làwọn èèyàn nífẹ̀ẹ́ láwùjọ ẹ̀fáàrí náà ti tọ́ ẹ pé ẹlòmíì tẹ́ bá ń béèrè wípé kí ló nífẹ̀ẹ́ sí jù láyé rẹ̀ o lè pe ah, àwọn tó ń gbá bọ́ọ̀lù lòún nífẹ̀ẹ́ sí jù láyé òun kò sí tó wò lè ná fún wọn kò sí tó wò lè ṣe kó dẹ̀wọ̀n lè fẹ̀mí ẹ̀wọ̀n lẹ̀ nítorí wọn. sàmárẹ́ nìkan tó gbé ti àlẹ́ sọ́lọ́m dání tẹ́ mọ̀ pé lóyún ó dùn ni wọ́n nífẹ̀ẹ́ sí gan tí wọ́n ti ẹ̀ lé kú nítorí ẹni táwọn yòókù nú ẹlẹ́sìn àtọ́lọ́ yìí subhanallah ṣebí nítorí òṣèlú àtàwọn olóṣèlú yìí náà ni àwọn tó ti kú bẹ́ẹ̀ ní ìsìn ẹ̀dá kù kí lọ́kọ́ olóṣèlú kan pẹ̀lú tiwọn subhanallah olóṣèlú tó bá wọlé yọ ọmọ bá gbèsè ayé ẹ lọ ni kódà kọjá torí ẹ lẹ́nu yẹn fi kú wàá pa àpàrẹ tó kọjá pabamba ni oníkọ́ lọ sí ìdílé mọ̀lẹ́bí yẹn kọ́ sọ pé tán ẹkú rọjú inú wa bàjẹ́ ike ọmọ yín lọ àwọn ò ṣe bá àwọn ọ̀tá o tó bá ti bọ́ síbẹ̀ tán kò sí pàápàá jùlọ fún òdílé yẹn. so látara báyìí ìdí wọn máa ń wí fọ́gọ́rọ̀ àwọn èèyàn ni pé ẹjẹ́ àlùfẹ́ ara ilé àlẹ́bí sallallahu alaihi wasallam nígbà táwọn èèyàn bá ti gbà tí wọ́n lẹ́nu pé à kánífẹ́ wọn ọ̀dà o wọn máa fọ nílá nílẹ̀ kọ́ àwọn ará alẹ́ ànẹ́bí ọ̀yẹ́ ká ti sí wọn àwọn gan lára alẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam wọn sọ pé àwọn ará alẹ́ ànẹ́bí òun náà ni Fatima radiyallahu ta'ala anha àti Ali àti àti Hussein ọmọ wọn radiyallahu ta'ala anhu ahlu Aqil ahlu Jafar wọn ni gbogbo àwọn yìí àwọn aráalé Jafar Jafar àtàwọn aráalé rẹ̀ Aqil àtàwọn aráalé rẹ̀ wọn ni gbogbo àwọn yìí àwọn ni wọ́n jẹ́ aráalé Ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n wàá yọ gbogbo àwọn sọjẹ yàwó anabi sọlọ wọn sọ pé wọn sọ lára alẹ anabi wa muhammad sọlọ sọlọ yàtọ̀ sí yàwó akọni ìjàrọ di ọlọwọ tààrà tò wọ́n a máa wọ́n tún wá gbé àwọn oríṣiríṣi àwọn ẹ̀sán wa ẹni tọrọ ẹ̀rí báyìí títọ́ bá kú tẹ́lú wọ́n ní tí èèyàn bá kú níṣẹ́ lọ́ máa jẹ́ pé èèyàn náà ni wọ́n bọ̀ sí ààyè èèyàn nípa ọ̀yẹ́ kọ́jẹ́ pé nípa ọ̀yẹ́ ara alẹ́ kọ́jẹ́ pé àlì ni wọ́n bọ̀ sórí àpèrè wọ́n wá máa mú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wá láwọn ẹ̀rí tó ṣe yí pé ìtumọ̀ rẹ̀ yapa ìtún wà lórí ìṣesí yẹn wọ́n lè pàdé ìṣọ̀sọ́ là ń sọ pé òun ní ìmọ̀ ojú ọ̀nà tí yẹn ti máa ń tọ̀ lọ síbi ìmọ̀ ní Ali wọ́n ní túmọ̀ ẹ̀lọ́dọ̀ àwọn ni pé Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé Ali ní àrólé kàn lẹ́yìn òun rárá o kò rí bẹ́ẹ̀ àwọn tó ń pè tí wọ́n ń pè ní ṣíà nìyẹn bí wọ́n ṣe máa ń wọlé sáwọn èèyàn lára nìyẹn nígbẹ̀yìn gbẹ̀yìn tó kù fún ọ ju pé wọ́n mọ làánà Abubakar lọ wọ́n máa ṣépè fún àfọwọ́ abákìrì títí dé gbogbo àwọn tó ṣe pé wọ́n máa ṣépè fún náà sọ̀hábà torí délé gbogbo wa ẹ jẹ́ ká mọ̀ yìí pé ọ̀nà àbáwọlé àwọn wọ̀nyí nìyẹn torí pé tá a bá ti mọ ọ̀nà àbáwọlé wọn á ti mọ ibi tí èsì wọn ń lọ wípé ibi tẹ́sì wọn ń lọ níbi báyìí ibi sẹ́ni yóò gúnlẹ̀ sí nìyẹn o máa wo máa wo máa wo máa wo ńgbà tẹ́ ẹ bá padà rí ẹ rí i pé ibi tí wọ́n padà gúnlẹ̀ sí ni ibẹ̀ yẹn ó lè má gúnlẹ̀ síbẹ̀ lónìí ó lè má gúnlẹ̀ síbẹ̀ nípàdé ẹlẹ́ẹ̀kejì nípàdé ẹlẹ́ẹ̀kẹta nípàdé ẹlẹ́ẹ̀kẹni kọ́ ẹ pé ńgbà tí n tó gbé dání bá ti wọ̀ ọ́ lára tán ni o tó gbé ìmọ̀ sẹ́pẹ̀lẹ́ àwọn sàábé ni o tó gbé jáde so àwọn wọ̀nyẹn ètí jẹ́ ṣíà nìyẹn láwọn ìjọ tí wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ẹ àtẹ̀ṣẹ́ ìmọ̀ tá a bá ní ká mu nínú èdè ìtumọ̀ rẹ̀ ni pé àlè ìsìbáàrún wọ́ọ̀lì múnà sọ̀rọ̀ ìmọ̀ tẹ̀lé èèyàn àti ìmọ̀ ṣe àtìlẹyìn fún yàn ká máa sàrántí fún yàn wọ́n àwọn àwọn ń àrántí fún àfa wàhálì tó gbé dání gbólóhùn ìta àfihàn yìí pé ìtẹ̀lé bákan náà tàbí ìmọ̀ ṣàtìlẹ́yìn òun náà ni ti jẹ́ àṣeyà òun náà ni gbólóhùn tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá sọ nínú sọ́rọ́tù sọ̀fàt nígbà tí ẹlẹ́dàá wa tó sọ nípa ìtàn nẹ́dùwà nuhu alayhi salatu wasalamu tán ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó wá sọ nípa ìtàn nẹ́dùwà ibrahim alayhi salam gẹ́gẹ́ gbogbo àtẹ̀mọ̀ pé ànẹ́bí ibrahim alayhi salatu wasalam òun náà ló tó tẹ̀lé ànẹ́bí wa nuhu alayhi salam látara báyìí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá fẹ́ sọ̀rọ̀ nípa ibrahim ọlọ́run ni wa inna min shi'atihi la ibrahim dájúdájú nínú àwọn olùtẹ̀lé ànábì nuh nínú àwọn alárànṣẹ́ ànábì nuh fún ẹ̀sìn rẹ̀ òun náà ni ibrahim alayhi salatu wa salam àjẹpẹ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá olùkẹ́límà ṣíyà nínú alukur'an karim kèé sáàyè kan ṣoṣo yẹn lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ló ti lo ṣíyà ṣùgbọ́n ní ẹyọ kan bó ṣe wà yìí ọlọ́run ọba ilé kí ọlá mú eléyìí wá nípa nẹ́bíwá ibrahim alayhi salatu wasalam pé bó ṣe fi ọkàn òdodo òtítọ́ tẹ̀lé ànẹ́bíwá nuh alayhi salatu wasalam sọ ọlọ́run ọba ni wọ́n inna min shi'atihi la ibrahim dáadájú ní àwọn olùtẹ̀lé rere fún ànẹ́bí nuh òun ni ànẹ́bí ibrahim ayé ìyẹn ni pé olùtẹ̀lé rẹ̀ àti inú àwọn alárẹ̀sẹ̀ ẹ̀sìn ànẹ́bí nuh òun ni ibrahim torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbólóhùn tí ọlọ́run wí yìí lẹ́yìn ìgbà tó sọ nípa ìtàn nẹ́bí Nuhu tán òun náà lọ́lọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ wí eléyìí. a jẹ́ pé ìpìlẹ̀ nínú ọ̀rọ̀ ká sọ pé àtẹ̀sẹ̀ yóò ìmọ̀ ṣe ṣíyà ìtumọ̀ rẹ̀ nípìlẹ̀ ni pé ìtẹ̀lé àti ìṣe àránṣe òun náà ni wọ́n ń pè bẹ́ẹ̀. kó tó wá padà di orúkọ fáwọn ìjọ tó ṣe tá à ń sọ̀rọ̀ nípa àwọn èyí àwọn làwọn tí wọ́n jáde takò aláṣẹ mùsùlùmí wọ́n jáde takò aláṣẹ mùsùlùmí pé àwọn ọ̀gbà àfàwà ali ní aláṣẹ àti adájọ́ níjọ́ náà táwọn kọ̀wárìjù ya kúrò lẹ́yìn ali radiyallahu ta'ala anhu àwọn tí wọ́n ṣẹ́kù ńjọ́ yẹn àwọn ní pé báwọn tọ̀hún bá láwọn ò ṣe tiẹ̀ fanahnu ṣe àtùkà àwa ni olùtẹ̀lé rẹ àwọn sì máa ṣe àrántí fún ọ á tì ọ lẹ́yìn nínú ẹ̀sìn tó gbé dání. tẹ́ pé ẹni tó sì wà bẹ́yẹn náà sáníyàn rẹ̀ bá ti dà á rí i pé áá ah, ah, pẹ̀lú bí wọ́n ṣe wí yìí dáadáa lélẹ́yìí gbólóhùn ṣí àwọn ibi tó ti jáde ni pé nahnu ṣe àtúkà àwa ń tiẹ́ ìwọ náà ń tiwa báwọn bá láwọn ò ṣe àwa ń ṣe kí ni o àwa tẹ̀lé wa aláṣẹ àtìgbà tiẹ̀ so gbólóhùn yìí òní gbólóhùn tí orúkọ wọn yẹn tó fi di tí à ń fi ń pè wọ́n nínú àwùjọ lónìí èyí tó ṣe pé a ti ṣàlàyé fún wa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tẹ̀ ń wò yẹn àti àwọn ìjọ tí wọ́n ya nínú ẹ̀sìn oníkálukú wọn ń jẹ́ orúkọ inú kó jẹ́ orúkọ ọ̀sẹ̀ wọn tí wọ́n ń ṣe tàbí kó jẹ́ orúkọ ẹni tó ṣe yín pé ó dá wọn sílẹ̀ òun náà ni wọ́n ṣe kíni o wọ́n fi pè wọ́n tàbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi tí wọ́n fi ya ó ṣe é ṣe kọ́ ẹgbẹ́ tí wọ́n fi máa pè wọ́n nìyẹn oníkálukú pẹ̀lú orúkọ tó ṣe déédéé rẹ̀ inú kó jẹ́ orúkọ ọ̀gá wọn tàbí kó jẹ́ orúkọ iṣẹ́ wọn tàbí kó jẹ́ orúkọ ntọ́fà tó ṣe pé wọ́n fi ṣe ìṣesí tí wọ́n ṣe yẹn ni wọ́n fi máa pè wọ́n àwọn wọ̀nyí wọ́n padà wá di ẹgbẹ́ gidi ẹgbẹ́ tó tóbi tó ṣe yí pé wọ́n wá fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n ríra wọn gẹ́gẹ́ bí alárànṣe anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo aráalé anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ríra wọn sẹ́ni tó ti pẹ́ wọn ń pera wọn lẹ́ni tí wọ́n ń tẹ̀lé àfàwà ali radiyallahu ta'ala anhu látara wípé aráalé anabi sallam ni wọ́n láwọn tẹ̀lé fatima radiyallahu ta'ala anha látara pé aráalé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ni àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn aráalé anabi sallallahu alayhi wa sallam yàtọ̀ sí àwọn ìyàwó anabi wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìyàwó Khadija radiyallahu ta'ala anha. àwọn wọ̀nyí wọ́n lérò pé dáadájú àfa wa ali òun náà ni àsọsílẹ̀ ń bẹ fún lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam wípé ń lọ lẹ́tọ̀ọ́ sí kọ́bọ́ sórí àpèrè ìjẹ́ àrólé alákọ̀ọ́kọ́ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam wọ́n ní àfa wa ali òun náà ló lẹ́tọ̀ọ́ sí. wọ́n ní pé dáadájú àfáwà abubakar siddiq radiyallahu ta'ala anhu àti àfáwà umar radiyallahu ta'ala anhu àti àfáwà usman radiyallahu ta'ala anhu wọ́n ní àwọn wọ̀nyí ìṣẹlọjẹ ife àti àwọn sàbẹ lápapọ̀ wọ́n ní gbogbo wọn wọ́n ti àbòsí fún àfáwà ali wọ́n ní wọ́n ti àbòsí fún àfáwà ali bákan náà wọ́n sì já ipò ìjẹ aláṣẹ yẹn wọ́n jágbà máa fa wàhálì fún àfáwà abubakar lẹ́yìn abubakar wọ́n tún gbé fún umar lẹ́yìn umar wọ́n tún wá gbé fún àfàwà Usman kí ló dé tẹ́ pé ńgbà wọn tiẹ̀ tún jàgbà lẹ́yìn tàbúbákiri yẹn yẹ kí wọ́n lè gbé fún àfàwà Ali radiyallahu ta'ala anhu tó sì jẹ́ gbé ọ̀rọ̀ orí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kí ni o gẹ́gẹ́ bí wọ́n ti sọ. ìdí tí ọ̀rọ̀ òfin rí òun náà ni pé àwọn wọ̀nyí wọ́n parọ́ ni níbi ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yìí nítorí pé àwọn sàábé gbogbo wọn lẹ́nu wọn kò lórí wípé àkọ́kọ́ ẹni tá a rí lẹ́yìn ànẹ́bí sallallahu alaihi wasallam tó tẹ̀ lánàbí nípò òun làfà àwọn Abubakar lẹ́yìn náà ni Umar lẹ́yìn náà ni Usman lẹ́yìn náà lọ́kàn Ali kódà fún àwọn Ali náà máa ń sọ wípé lójú ayé ànábì sallallahu alaihi wasallam àwa máa ń ka àwọn sàábí báyìí pé bí wọ́n ṣe tò tẹ̀léra wọn ni Abubakar la ni aṣíwájú wa lẹ́yìn náà ni Umar tẹ̀lé lẹ́yìn náà ni Usman tẹ̀lé eh, Ali yóò sọ pé ṣùgbọ́n tó tún tẹ̀lé ta'ala anhu so ó túmọ̀ yìí pé kò fẹ́ ṣe ìgbéraga fúnra rẹ̀ ṣùgbọ́n gbogbo sàábí mọ̀ òun náà lẹni tó tẹ̀lé lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí báwọn sáré sẹmọ eléyìí nìyẹn tí ò sí iyèméjì kankan nínú rẹ̀ pàápàá jùlọ àìmọye oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ tó fi hàn bẹ́ẹ̀ pé ó ṣe rí náà nìyẹn àwọn wọ̀nyí ìṣesí tiwọn tí wọ́n sọ nìyẹn wípé àáfàá wa ali wọ́n ní náà lẹ lọlẹtọ ṣùgbọ́n àwọn sáré ṣe jàǹbá àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim táwọn mọ̀ọ́mọ́ ni pé abubakar ló síwájú umaru ló tẹ̀lé usman ló tẹ̀lé lẹ́yìn náà ni ali radiyallahu ta'ala anhu. ìyìn tó tún wá pe ọ̀rọ̀ wọn nírọ́ òun náà ni kété kété tí àná sùsùlám kú tán tí àfọwọ́ abubakar tọ́lọ̀ ń fi mu àlè umar dúró níjọ́ náà lọ́hùn sẹ́gbọ̀n lọ padà kéde wípé àná sùsùlám ti papòdà na ìgbà tí gbogbo wọn tàbí ti wà nù dàmúdàbò kidna anuhlika ó kù sẹ́rẹ́ báyìí ni ìfanujẹ́ sí wa lawla an sabbatana allahu subhanahu wa ta'ala bi abubakar ni siddiq radiyallahu ta'ala abubakar fi torí pé umaru ti mú dàdúró tó ó ní dọ̀wọ́ mi ní fi gba orí kúrò lọ́rùn rẹ̀ rọ̀súlù lọ́hìn mamad òjíṣẹ́ ọlọ́sọ̀ sọ́lá ó ní kò kú o balizahaba limi kọ́ọ̀tì rọ́bì hì kàmá zahaba musa limi kọ́ọ̀tì rọ́bì ó ní anabi lọ pàdé ẹlẹ́dàá rẹ̀ ni gẹ́gẹ́ bí anabi musa ti lọ pàdé ẹlẹ́dàá rẹ̀ òjíṣẹ́ ọlọ́run òkú ẹ̀ ń bá sọ bẹ́ẹ̀ yọ ba nǹkan pàdé látara dàmí àfọwọ́n tí ó kọ́ ọwọ́ àwọlé ilé ọmọ rẹ̀ nílé Àyíṣà ló kú sí ilé ọmọ ilé ọmọ rẹ̀ ló kú sí. so ọwọ́ àwọlé bó ti wọlé ó sì aṣọ lórí òjíṣẹ́ ọlọ́run sọ́sọ́lọ́m orípa àná sọ́lọ́m ti papòdà ó kì í sí iwájú àná sọ́sọ́lọ́m ó ní tẹ́bùtà hayà wọ́n máa yé ta. ìrí ànábì òórùn tó dáa ní jáde lára rẹ̀ nígbà tó ń bẹ láyé ó tún kú tán náà òórùn rẹ̀ tó yá ní jáde lára wa ànábì sallallahu alaihi wasallam. ọwọ́ bọ́ síta ló fi wá kéde gbólóhùn tó kéde yẹn pé man kana muhammadan fa inna muhammadan qad

kan láti lọ jíròrò ní sẹ̀kìfà yìí pé ta lẹni tí àròlé kan lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam náà lọ afáwa Umar ọgbọ́ yìí pé àwọn ànsọ́rù ti wà nínú ọdún sọ̀rọ̀ afáwa Umar pé afáwa bá fèsì ní kò dìbẹ̀ níjọ́ náà lọ wàhálà náà tún fẹ́ ṣùgbọ́n àwọn ọlọ́wọ́n ọba ọlọ́wọ́ tó fi ń gbọ́ àwọn ànsọ́rù sọ pé tí ò ní jẹ́ káwa ló yí kan báyìí. sọ afáwọn amọ̀rọ̀ sọ pé rárá o ẹ̀yin ará Madina àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ní ọ̀rọ̀ àwọn ò ní bá wọn du ọ̀rọ̀ àwọn ará Mọ́kà ni wọ́n ní ọ̀rọ̀ àwọn muhajirun àwọn wọn ní ìdí aláṣẹ nínú Islam ẹ̀yin ọkọ̀rọ̀ ọlọ́wọ́n báyìí lẹ́sọ̀lá fún wọn ti kò gẹ́ wọ́n gún akúta lẹ́yìn tí wọ́n jẹ́ aláṣẹ mùsùlùmí rí báyìí wọ́n ní Umar kọjá bẹ́ẹ̀ Umar láíláí abákiri bẹ́ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ abákiri yẹ tó wọ́n tún dákọ̀ àfa wa tí Ànábì sallallahu alaihi wasallam tó pè ní aminu tuma Abu Ubaydah ibn al-Jarrah radiyallahu ta'ala anhu ìpè sèrè àmì sọlá sọ pé inna li kulli ummatin amin dẹ́dẹ́ ní gbà umma kọ̀ọ̀kan ló ní ẹni tó kàn balẹ̀ sí wa aminu hadhihi al-umma Abu Ubaydah ibn al-Jarrah ẹni tó kàn balẹ̀ sí náà ní umma yìí Abu Ubaydah wà Abu Ubaydah ọmọ Jarrah ẹjẹ́ amóhùn gbàtà lè fi sọ ọ̀rọ̀ yẹn gbogbo wọn ni rárá yàgbá kiri ọ̀dọ̀ ọ̀rọ̀ padà sí fáwọn ìdí tọpọ alákọ̀ọ́kọ́ ṣebí anabi sallallahu alayhi n'ọnụ alayhi ala sallam ó ti yàn ọ́ ní aláṣẹ fún wa lórí ọ̀rọ̀ ìjọsìn wa nígbà tá lè yàn pé kó aláṣẹ fún wa lórí ìjọsìn wa sáà ní yọnu sí wa ni ìgbà tá anabi fáwọn èèyàn ṣebí tó tóbi jù ní ẹlẹ́yìn mọ́lọ́ anabi ni wọ́n fi kọ́ lọ ti àwọn ọ̀wá nígbà láláṣẹ di ètò ayé wa láfi sọ pé ipò ipò aláṣẹ ipò ọ̀rọ̀ ayé ni o lọ́rùn ọ̀mọ́ púpọ̀ jù tẹ́ẹ̀mọ̀ bá àwọn yẹn ipò ẹ̀sìn ni wọ́n ń lò ni wọ́n tún sọ pé àwa níyọnu tí kọjá aláṣẹ ń bi ọ̀rọ̀ ayé wa. sọ ní kúkúrú èdè bó ṣe ti gbé ọ̀rọ̀ yìí wáyé nìyẹn wọ́n kà wọ́n ní wọn náà ni wọn náà ló tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì àníṣe sọ́lá tó ọ̀tẹ̀lé ńgbà tó ṣe hijira gbogbo alànẹ́bí ni a máa lọ ṣùgbọ́n dáwọ̀ Abubakar ó ti kí ni o ọ̀dà ọ̀dọ́ wọn ń ka gbogbo mọ̀nàkì gbogbo ọlá ipò tó wà fún afa wa Abubakar Siddiq radiyallahu ta'ala anhu débi pé ànísọ̀lọ̀ ní pé gbogbo oníkàlùkù wọn yín kò sẹ́nìkan nu yín tó náwó dáadáa sí wa á ní bá a gbìyànjú láti sálẹ̀ sàn yàtọ̀ Abubakar nìkan á lágbára àti sálẹ̀ sàn àfẹ̀sán rẹ̀ lẹ̀ fọlọ́nkọlọ́nkọ sálẹ̀ sàn. Abubakar ni wọ́n mọ̀rún náà síbáni sọ́nà sọ pé ìwọ ò ní sọ ojú ọ̀nà kan kíṣẹ́ ìtọ́nù tó tọ ojú ọ̀nà yìí lórí bí afáwọn abáfẹ́ sèdè sọ̀rọ̀ di ọlọ́wọ́ tẹ̀lé àníhó òun náà nìkọ́jú aláṣẹ gbogbo mùsùlùmí. níjọ́ náà lọ́hùn tẹnu kò tán Umar sọ pé ẹ̀mú sọ̀tì yẹn dẹ̀kẹ́ ya Abubakar ní ọba yìí àn tẹ́wọ̀ rẹ̀ rẹ̀ Abubakar kì í jẹ́jẹ́ fún ọ pé wọ́n láláṣẹ ọjẹ́jẹ́ gbogbo ọtí bẹ níjókòó yẹn jẹ́jẹ́ Abubakar ní aláṣẹ nínú àwọn tó jẹ́jẹ́ náà ni àfa wa Ali gẹ́gẹ́gẹ́gẹ́ náà wà wà tọ́ba jẹ́ ike àfa wa Ali rí rẹ̀ sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ipò yẹn yàtọ̀ sí Abubakar ní kò ní jẹ́jẹ́ yọ sọ pé wa oníṣẹ́ ti bàbá tọmọ tọmọ làálàá tọ́wọ́ ẹgbẹ́ lálásùmọ́ ni mo súnmọ́ ànábì ju yín lọ sallallahu alaihi wasallam irú rẹ̀ ọ̀jáde lẹ́nu àfa wa Ali radiyallahu ta'ala anhu kìláàfin mọ̀ yìí pé irọ́ òun náà ni àwọn ṣíyà òun náà ni wọ́n pamọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn sàhábà radiyallahu ta'ala alaihim ajma'in torí délé àwọn tí wọ́n jẹ́ àwọn ṣíyà irọ́ tí wọ́n pa nìyẹn ṣùgbọ́n àwọn sàábé radiyallahu wọn ti fún Abubakar Siddiq àáfàá wa Ali ó jẹ́jẹ́ fún Abubakar Siddiq ńgbà tá a bá fi kun lọ ó tún jẹ́jẹ́ fún Umaru kó lára tẹ ńgbà tí Umaru lọ ó tún fún afọ wa Usman nínú ẹni pé mo ní òní wa wa ni ó ti kankan ni òun náà ti fara ta yóò sì fara ya yóò sì máa béèrè fún ẹ̀tọ́ kan wò pé òun ni nínú táwọn òun náà ní pé tètè tá a bá kọ́ yẹ kí wọ́n jogún ẹni ni àwọn ànábì ọlọ́run àyè ìṣọ̀lá tó sẹ́lá wọn ò bí nǹkan tẹ́ yóò jogún kalẹ̀ fa iná àbíyá lábí wọ́n fi fún nínú kan kalẹ̀ iná máa wọ́n ìmọ̀ ni salam lọ ọmọ rẹ Sulaiman ló ti kí ni o olórọ́pò rẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́sọ nínú sọ́ọ̀tù námùlì pé wàwárìsà dáwúdà Sulaiman àbílẹ̀ ẹ̀kọ́ ni tọ́ Sulaiman jogún wàwárìsà dáwúdù Sulaiman Sulaiman jogún kí ni o ó jogún dáwúdù kọ́lá pé ọyẹ kọjá yìí pé ọmọ ànẹ́bí náà ni ó jogún ńgbà wá wọ ọmọ ànẹ́bí wọn ni kóbìnrin ànẹ́bí sọlá àtúnlá ti sọ wípé wọn ò lè jèrè láéláé àwọn ìjọ kan tó bá jẹ́ pé obìnrin ló jẹ́ aláṣẹ wọn. torí ẹ wọn bá fa ẹnìkan ike kọlọ sí aláṣẹ ojóbìnrin nígbà tẹ wẹlú mi ọjọ́ ọkùnrin yẹn láti kí ni o ńlá farama wọn má jẹ pé ìpè ìjọ lágbára ó ti kí ni o yọ ọsẹ lórí so lábẹ́ bíbá yìí ìgbà tọrọ kiri bẹ́ẹ̀ yẹn wọn ní ìgbà tó wá jẹ pé Fatima wà nílé wà ń kó kọkọ rẹ ó ti kí ni o wà ní yẹn ohun tí bó tún ti pé ọmọ òun náà ṣùgbọ́n eléyìí ọ̀tàkùrà wọn kò sí ànẹ́bì kankan tó ti pé ńgbà tó kú ìtọ́wọ́ àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ àjogún rẹ̀ bínú sọ́lọ́tò nàmúlì tí wọ́n sọ yẹn bínú bó wà ìjogún rẹ̀ nínú jẹ́ ànẹ́bì ni kò sì sí jẹ́ mọ́ kèé ṣe pé nu tí Dáúdù gbé kalẹ̀ ní Sùlẹ̀mánù jogún ní dúkìá ṣùgbọ́n ìjẹ́ ànẹ́bì ni ọlọ́wọ́n bá ilé kẹlá tóun náà di ànẹ́bì lẹ́yìn bàbá wọ́n bẹ̀rẹ̀ sí ní pé àwọn tàbí ní kébèrè wọ́n pe àwọn tàbí ní kébèrè ọ̀pọ̀lọpọ̀ tọ́pọ̀ náà tàbí ni wọ́n pè ní kébèrè àyàfi òǹkà díẹ̀ báyìí làwọn ṣí àpè ní mùsùlùmí nínú wọn. ọwọ́ àwọn adẹ tó ṣe pé wọn ò dúró lálàá pé wọ́n pè wọ́n ní kébèrè nìkan wọ́n tún sẹ́bílé wọn. wọ́n sẹ́bílé àbáwọn abákùnrin tó ṣe sọ̀rọ̀ bí ọlọ́run àyìnbó àtàwọn àwọn amẹ́rọ̀ bí ọlọ́run tààrà ni. lọ́ba ti dákọ̀ abákùnrin báyìí wọ́n láàánú rẹ̀ tọ́ba dàpọ̀ ọmọ wọn làánà rẹ̀ ilé ọwọ́ mẹ́rin kankan nínú ẹ̀sọ́ jẹ́ mùsùlùmí òdodo láwùjọ láyé tẹ́pẹ́ tọ́ba dàpọ̀ ànẹ́bì náà kéde ká gba pèrè tètè sọ̀rọ̀ ní ọlọ́run tara nìyẹn oṣù dàpọ̀ tẹ̀lé kódà tí wọ́n bá dàpọ̀ tàbí mẹ́wàá yóò dàbí wá kí kódà bá pèrè tèkí ni o ọgbàdúmọ̀ bí ìsànà ẹlẹ́ta ni lọ́dọ̀ tí wà bá àti máa wí ní èlì tí ọgbàdúmọ̀ bí ìsànà ẹlẹ́ta ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọ àtìkú yóò mọ ìsànà ẹlẹ́ta yóò tún máa wò pé ẹ̀dá kò tún wọ́n kọ ẹ̀ta sí lára ni àbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà nǹkan máa ń yà sórí nǹkan yẹn wọ́n fi ń pinnu ẹlẹ́ta lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta nǹkan mẹ́ta tí wọ́n yà sórí ẹ̀. tó àfáwọn abáfẹ́ ìdíjì kò fa tiwọn dáadáa ṣùgbọ́n wọ́n máa sẹ́bilé wọ́n máa sẹ́bilé àfáwà ẹ̀lì àfáwà ọmọ wọ́n wà máa sọ méjèèjì wọ́n pè wọ́n ní sọ́nẹ́mẹ́ kùrẹ́ṣì wọ́n náà méjèèjì yẹn òòsa kùrẹ́ṣì ni wọ́n. subhanallah àwọn kan nìyẹn òfẹ́ẹ̀sì kan nìyẹn tí wọ́n náà fọ ọmọ tó ń ṣe yìí lẹ́pẹ́ gbogbo nǹkan pápátá kò sẹ́ńtì wò lè bá lọ lórí Facebook kọ́mọ tó ń ṣe kò sẹ́ńtì wò lè tẹ̀lé lọ lórí WhatsApp ẹjẹ́ àwọn tá à ń ṣe oríṣiríṣi àwọn ẹ̀sán ń bẹ àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ ìjọ oríṣiríṣi kan bẹ tó ṣe pé wọ́n ti ní àwọn platform oríṣiríṣi jẹ́ pé wọ́n máa gba ọ̀nà yẹn láti máa ta ìròrí àwọn èèyàn láti máa dàrú nínú ẹ̀sìn Islam àwa ni máa tà ń ṣe láti máa béèrè dáadáa tá a bá kí ẹ dákàá wo ni wọ́n ń jẹ báyìí wọn lè ṣàlàyé fún wa wọn bá ti ṣàlàyé fún wa dáàtì mọ àwọn tí ṣàlàyé fún wa àmọ́ wọn mọ irọ́ ìjà tètè dúró lálẹ́ òfin ẹ̀sìn Ọlọ́run bá ní ọmọ jẹ pé yan sọdá kó ní ojú ọ̀nà téèyàn alájọ téèyàn lọ já sínú ìgbẹ́ kọ́lọ̀ ńkọ́dá kọ́lá wa kó níbi irú sí sí. bí wọ́n ti ń tẹ́bi ilé àbá wa ọmọ tí wọ́n ń tẹ́bi ilé àbá wa Abubakar Siddiq radiyallahu ta'ala anhuma bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ́bi yàwá Aisha wọ́n ń tẹ́bi yàwá Hafsa wọ́n pa méjèèjì ní tọ́gùn wọ́n bá ti tẹ́bi lé bàbá àwọn méjèèjì tán torí wọ́n mọ̀ pé Abubakar ló bí Aisha Umar ló bí Hafsa wọ́n tẹ́bi lé wọn. tí wọ́n bá ti gbé àwọn bàbá ní sọ́nẹ́mẹ̀ ìkùrẹ́ wọ́n ní wọ́n tọ̀ ọ̀gùntẹ̀ ìyímá wọ́n jì kùtẹ̀ ìyímá àti àwọn tọ́gùtù kéékèèké wọn náà ìyẹn ni àwọn ọmọ táwọn méjèèjì ṣe kí ni o tí wọ́n bí àwọn méjèèjì ṣe ìyàwó àlejò àwọn Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dá kùbẹ́yìn ọba tiẹ̀ wá nírò rí tí ọmọ nkankan kò ní wá wò pé á ah, sádẹ́bí ọ̀fẹ́ tọ́ búùtù sádẹ́bí ọ̀fẹ́ jíbútù ọ̀dájú pé tọ́ bá jẹ́ pé ìpìlẹ̀ ṣe sí àwọn ẹni ẹni ẹ̀ ń gbà wọ́n délé àdájú ìwé ìpìlẹ̀ náà abọ́sibọ́sí pé ṣé ìpìlẹ̀ wọn nìyẹn wọ́n fi wọn sínú Islam ní fẹ́ẹ̀ṣì àwọn yìí. tọ́ báwọn tí wọ́n fi àṣeyà wọ́n ti rí àwọn àyà wa sí nìyẹn ọlọ́run ọba kọ́ bá fi tí lẹ́tọ̀ọ́ sí ọba àfihàn wọn ní ẹ̀sán. àwọn yìí wọn ò dúró lórí bẹ́ẹ̀ o wọ́n gbé àwọn ìmáàmù méjìlá kalẹ̀ wọ́n ti sọ àwọn ìmáàmù méjìlá yìí wọ́n sọ wọ́n dẹni tó ṣe pé wọ́n ṣe àṣejù wọ́n tayọ àlà lórí wọn wípé a níbi ìnífẹ̀ẹ́ wọn àti ìgbé wọn sáàyè tí wọn lẹ́tọ̀ọ́ sí tí wọn ò tó wọ́n ti fẹ́ fáwọn ìmáàmù méjìlá yìí wọ́n pè ní àṣìyàn àti sinai àṣàrí ìyá ẹ pàdé wọn bẹ́ẹ̀ onímọ̀mù méjìlá àwọn wọ̀nyí wọ́n ti sọ pé àwọn ìmáàmù méjèèjìlá yìí àhìlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀mọdọ́mọ àlè ni wọ́n. bákan náà wọ́n fún wọn ní ìwọ̀ àwọn ìmáàmù méjèèjì láì wọ́n fún wọn ní ìwọ̀ ìsòfin nígbà ìmáàmù yẹn lè sòfin fún àwọn pé nǹkan báyìí yẹn sẹ́nu ẹ̀sìn táwọn ti ṣe ó dàbọ̀ lọ́wọ́ wí bẹ́ẹ̀ wọ́n fún wọn ní ìwọ̀ yẹn bákan náà wọ́n ti gbà pé àwọn ìmáàmù yìí wọ́n láǹfààní àti fa ìdájọ́ kan rẹ̀ nù Kùránì wọ́n bá sọ pé àwọn ọ̀fà ilé ilé yẹn ṣe sọ̀lá wọn láǹfààní ẹ̀ báwọn ṣe àṣírí nìyẹn gẹ́gẹ́ wọ́n sì fún dínkù nù rẹ̀ wọ́n láwọn ní tíra àwọn ní kùránì tó pé lọ́dọ̀ àwọn lọ́wà nǹkan nù wọn ọwọ́ àti tíra ọ̀sọ̀ ni fásitì lè ṣètọ́ fi ìfìbáàtì tàhírífì kalami rabbil arbab ọ̀rọ̀ tó dánu tọ́ nípa àti fìrin lè gbé ọ̀rọ̀ tí àwọn kùránì tí wọ́n pè kùránì yẹn ó ti wọ́ wọ́n ti yí padà subhanallah ẹ̀ wá pé wọ́n mú ti hàn síta káwá wo rẹ̀ káwọn èyí e èèyàn mọ̀ ní alukur'an lágbàáyé báyìí náà lọ́jọ́ pé àwọn àhàdìsì kan bẹ̀ òun na agogo, a gbogbo àdìsì tí Abubakar tí Umaru Abubakar gbà wá Umaru gbà wá pàápàá jùlọ àwọn káì kò sí gbogbo wọn ọmọ lórí wọn o tí gbà wọn. àwọn irọ́ tó pọ̀ wá pọ̀ nínú ní tẹ́lifẹ̀ ká tí wọ́n ṣe ní Ìbàdàn bí ọdún méjì sẹ́yìn tí mo lọ báyìí níṣẹ́ ni mo rí fọ́lùmù hadith wọ́n ti wọ́n sí sí fọ́lùmù. tẹ́ ẹ bá ti gbé fọ́lùmù kan lọ́wọ́ báyà ni ó dín ní five hundred pages. wọ́n láti ṣe tọ́dọ̀ táwọn ni. ẹni tí ọba mọ ọ̀tún tí ọmọ òṣèlú pé ah tíra ìfọ̀ tíra yóò ní kan nú. lẹ́yìn tó ṣe pé ìrísí tíra ní ṣe kí ni o èdè wọn lójú ọkà yọba ara jẹ bẹ́ẹ̀rẹ̀ wálé yọba máa fi dàdúgbò jáma béèrè síra náà tó ń sọ fún gbogbo àwọn àtàjọjọ lọ́mọ kí wọ́n jáma béèrè síra lọ́wọ́ ara wa ike tí n bá fẹ́ ra síra tẹ̀síìn síra wọlé fẹ́ sàtọ́sílẹ̀ lómi ní ra nínú tẹ̀síìrì tẹ sọ yìí ilé ilé oúnjẹ wo lọ́dà tí mo tún lè rà ìbúwọ́dù àwọn wo lọ́dà tó yẹ kí n rà ẹ ká máa béèrè ètè fẹ́mi náà gbọ́n mo ti lóye mo ti dàgbà borí rírí rárá ẹ béèrè ni o nítorí kéèyàn máa kò sọ́wọ́ torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀bọ̀rọ̀ síra ó ti kó tó àwọn tí wọ́n jẹ́ àwọn ṣíyàn tí wọ́n ti ṣe nìyẹn mo tí wọ́n sọ ń pa Al-Qur'an al-Karim nìyẹn ọ̀rọ̀ yìí wá gbé wọn débi wípé wọ́n mú àwọn aláṣẹ yẹn àwọn tó ń pè ní ìmáàmù wọn ti mú wọn ní aláṣẹ tí wọ́n máa tẹ̀lé lẹ́yìn Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tí wọ́n bá kú wọ́n mọ nǹkan yíká sáré wọn nígbà míì gan wọ́n tún máa dodo ilé báyìí wọ́n kọ roboto wọ́n kọ sí orí sáré àwọn tó ń jẹ́ àwọn ìmáàmù wọn yẹn bákan náà nígbà míì wọn máa rọ kiri káà rẹ̀ wọ́n sì máa ń pa ẹran níbẹ̀ tí wọ́n sì máa tẹ̀lé rí fún wa. àwọn síyà àlẹ́ ìmí náà wọ́n ní máa ń tẹ̀lé kó wọ́n pín sí àwọn ìjọ tó pọ̀ apá kan rẹ̀ fúyẹ́ ju apá kan lọ àwọn apá rẹ̀ sì le ju apá rẹ̀ lọ nínú wọn ni azaidiya nínú ìjọ wọn ni bákan náà nínú wọn ni àwọn rọ̀bìdọ̀ ìtìná àṣàríyà àlìsínà àṣàríyà nínú wọn lọ́wà nínú wọn ni àwọn tí wọ́n pè ní alìsímáìlìyà nínú wọn lọ́wà nínú wọn ni alifasiliya nínú wọn lọ́wà àwọn kọ̀rọ̀mìpọ̀ nínú wọn lọ́wà bákan náà nínú wọn nínú wọn pọ̀ gan láwọn ẹjọ́ oríṣiríṣi irun wọn pé sí kọlọńkọlà wà kó níbi aburú wọn báyìí ni gbogbo atajẹ mùsùlùmí ká lọmọ yìí pé gbogbo àwọn tó ṣe wípé wọn jẹ oníbàjẹ́ èèyàn gbogbo oníbàjẹ́ èèyàn tí wọn bá ti fi òdodo sílẹ̀ báyìí ẹ mà rí pé wọn ò ní yẹ wọn ò ní gbò wọn máa bẹnu yapa wọn máa bẹnu fún òpin yẹlẹyẹlẹ ìmọ̀ wọn ò ní ṣọ̀kan rárá bó ti wù kọ́ ma torí pé ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ níṣẹ́ fi ń sọ fún anẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam nínú suratul Baqara yìí pé fa in amanu bi misli ma amantum bi tí wọ́n bẹ̀rẹ̀ nígbàgbọ́ sí tí gbogbo ẹ̀yin sàábẹ̀ yìí nígbàgbọ́ sí wọ́n ti mọ̀nà ìjẹ́ nígbàgbọ́ sí tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti mọ̀nà nígbà tó ọba láti ka àwọn nǹkan tí èèyàn bìbísì máa àmàtò bíi zírù nǹkan tẹ́yìn nígbàgbọ́ sí wọ́kọ̀dé dáadáa wọ́n ti mọ̀nà. ṣùgbọ́n o wà ń tẹ̀wọ́ ńlá o tí wọ́n bá pẹ́ ìdá tí wọ́n láwọn ò ní nígbàgbọ́ sínú tẹ́ gbé dání wà ń lọ máa ń fi ṣe kọ́. wọ́n wà ní òyà pani o. wọ́n bá ti ṣe lọ síwájú ilé wọn sọ pé ẹ èmi tó rí sí nǹkan báyìí òun náà bá tún ya wọn wọ́n bá tún tẹ̀lé òun náà nínú tiẹ̀ náà ẹlòmíì ò tún ya ẹ máa rí bó ṣe rí nìyẹn. wọ́n bẹ̀rẹ̀ sọ pé àwọn yẹ́yìn padà ọlọ́ni wọ́n wà ní òyà parí ṣùgbọ́n o fàtàyà ìkàhùmọ̀ lọ ọlọ́run tu ọkọ̀ lára wọn ọlọ́run padà tó ìrìn ànẹ́bí kò lára wọn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá dúró lórí ìlànà báwọn aláìṣe déédéé àwọn tí wọn ò dúró lórí ẹ̀sìn dáadáa tí wọ́n bá kókó tó kọ́kọ́ tí wọ́n gbá ìmọ̀ye ìṣèlú ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọba tí o sì jẹ́ onímọ̀ lọ́nà ọba tí ọlá rẹ̀ dàbí lọ gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹni yóò tọ́ bá lọ sí òdodo jù sílẹ̀ àdánwò ọba o àdánwò tí ọba òun náà nípa lọ́wọ́ ọba ilé fi ọlọ́dàwò bèlè bá àwọn pèlè pẹ̀lú rọ ọtí gbódodo sílẹ̀ ìrọ́lókù tí ó ṣe kíni o tí ó dìmọ̀ kò wá sí ọ̀tọ̀ tí ò lè ṣe sí irọ́ tẹ́ mọ̀ pé tí ń jẹ́ irọ́ tẹ́lẹ̀ náà nínú Yorùbá ìdí èsì òdodo ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ̀ ń dìde pé Yorùbá tí wọ́n tẹ́yìn bá sọ̀rọ̀ tí èsì òdodo wọ́n lè lágbájá ọ̀parọ́ èmi máa ń sọ fáwọn tí wọ́n jálá sùnmọ́ mi dáadáa bóyá lọ́mọ tí ó gan pé tí wọ́n bá sọ fún yẹn pé yẹn parọ́ táà ní sọpọ́ dáa yẹ lọ ọ̀pá irọ́ àti oyè irọ́ èwo lọ́wọ́ àfihàn láyé á lọ ó o kéèyàn àti tí wọ́n ní ah, ah, ah, ìtumọ̀ tí wọ́n ń pè yẹn sọ pé ìtumọ̀ tí wọ́n ń pè nínú èdè wọ́n ti ké kúrú ni torí pé nǹkan kan bẹ nínú èdè tí wọ́n ń pè ní ẹ̀pa àwọn alásọmọ tí ń jẹ́pa tó bá lásọ ẹ̀pa lélẹ́ yìí ní gbogbo àmọ̀ bẹ́ẹ̀ pé wọ́n mú aró omokore gàlúrà wọ́n fi kùn lójú funfun ní tẹ́lẹ̀ wọ́n bá sọ di dúdú ìtumọ̀ rẹ̀ wá ni pé lágbájá pa irọ́ láró ọ̀pá irọ́ ọ̀pá láró dípò fún láwọ̀ tó fún láwọ̀ yẹn làbálẹ̀ rò pé nǹkan òdodo ni bẹ́ẹ̀ sì ni irọ́ ni ṣùgbọ́n fún ní àwọ̀ mi ọ̀pá ní aró ni wọ́n wá yọ lárógò níbẹ̀ ó di lágbájá pa irọ́ yẹn ni kó lu ẹ̀ pa láti fi pa irọ́ dà èdè yorùbá pè ní ọparọ́ ọparọ́ nìyẹn ọmọ yorùbá ní ọmọ ìpìlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bá sọ ìpìlẹ̀ ọ̀rọ̀ ìpè kí mo ló ti ń bọ̀ àtòjú wá dé ibi tó dé yìí kò lè mọ̀ ọmọ yorùbá ní ọmọ tí ọmọ yorùbá tí wọ́n pé adékànbí ó ní ìbéèrè ọ̀kan yìí tó ọmọ tó máa adékànbí yóò ní pé wọ́n ń béèrè lọ́wọ́ òun ni pé sádé kan àwọn òun sọ pé adé ọ̀kan yìí tó gbogbo àwọn èdè wa ẹjọ́ kan ẹjẹ́ atúndélẹ̀ délẹ̀ káwa náà ká ti lè máa mọ̀ án ká ti lè máa fi ṣe àlàyé fún àwọn yẹn torí pé téèyàn bá mọ èdè kí ó gbọ́ èdè kó kéde ó sì yé èdè náà wọ́n fi béèrè torí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ máa wọ táwọn àbá bá fẹ́ júwe ọ̀rọ̀ ẹ̀sìn fún wa wọ́n lọ́rọ̀ ìkan nínú èdè lárúbáwá tí wọ́n mọ̀mọ́ ni wọ́n tó bọ́ sínú ẹ̀sìn tí wọn náà bá ti wá gbé èdè rẹ níṣẹ́ ni pé àdánwò ọkàn látara pé ọlọ́run ọba ìrèké ọlá yóò fi àdánwò kan ìrọ́lùkù tìrú ẹni bẹ́ẹ̀ tí ó dì mú kọ́lọ̀ǹkọ́là wa ń bẹ̀. bákan náà nínú tí ó tún jáde òfin òní àzẹ́yìn ìgúnríkò níbi òdodo ìgúnríkò níbi gbogbo sọ́dà ọkàn rẹ̀ ò ní gba òdodo mọ́. wọ́n tẹ̀fọ́ wò nínú tọ́lọ̀ òtún fi látàwọ̀ òun náà ni pé wọ́n máa pín yẹlẹyẹlẹ yìí wọ́n máa pín yẹlẹyẹlẹ ni èsì rẹ̀ ò ní máa lórí tẹ́sí ó fi padà gbé lọ síbi ìtú wọn pè ní alìkọ̀sáàrọ̀ òfò àti òfò pé gbogbo wàhálà tí wọ́n bá fi láyé yìí yọ padà di pé bí wọ́n ó dé sí náà ni pé wọ́n padà fòfò wọn rògbò ọlọ́run dákun mọ́jà fòfò rògbò torí pé déyàn bíi fòfò rògbò wàhálà ti tẹ̀lẹ̀ sí yàtọ̀ máa ẹ̀jẹ̀ amójútó ẹ̀sìn wa torí pé alìkìyàmà ó ṣe pàtàkì púpọ̀ ó ṣe pàtàkì ní àbá ti wàhálà láyé tọ́wọ́ adé pé ńgbà tọ́da alìkìyàmà òfò ni ọ̀rọ̀ rẹ̀ wá dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó sọnù suratul Ghashiya yìí pé amilatun nasiba wọ́n ti tẹ́ láyé ṣùgbọ́n nasiba ó wá sí wàhálà láyé ní sásùlà náírà hàmìyà yóò tún wá padà wọlé tó gbóná nìyí ọlọ́run wọ́n ṣe ìbùpadà dé èmi dé èmi àtẹnìkọ̀ kan wá ní iná kọ́lọ́wọ́n bá kọ́lá wa kó níbi gbogbo ti jẹ mọ́ ìpín yẹlẹyẹlẹ àti aburú àti òfò àwọn tí àwọn pín sí ìpín tọ́pọ̀ wọ́n ti pín sí ẹ̀sìn oríṣiríṣi. kálọ̀ mọ̀ yí pé bí ṣe ti gbogbo àwọn ẹgbẹ́ ó sì wá rí nínú àwùjọ nìyẹn àwọn ṣíyà ní kúkúrú èdè ọ̀rọ̀ tiwọn wọn ti rí yẹn ọlọ́run là ń bẹ́ẹ̀ kọ́lọ́n kọ́dà kò sí àánú fẹ́mi kan wa barakallahu li wa lakum fil qur'ani wa sunna wa nafa'ani wa iyyakum bima fihi ma min al-ayati wa shay. alhamdulillah wa salatu wa salam ala rasulillahi wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. ọ̀pẹ́ ni ìjọlọ́wọ́ àti ìgbẹ̀rẹ̀ kọ́mọ bá nílùú àwọn ọmọ ìlú àti ìfúnná wọn aráàlú àti àtàdé àti owó ìtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ fún àti sílẹ̀ lọ́dọ̀jọ́ àlùkìyà lẹ́yìn náà gbogbo àtàjọ mùsùlùmí ìjọ sínyàlì àwọn náà ń bẹ láwùjọ wa wọ́n bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ibi tí wọ́n pọ̀ sí jù òun náà ni apó òkè ọ̀yà nàìjíríà táwọn ará nọ́ọ̀sì wa láàrin àwọn haúsá ọ̀pọ̀lọpọ̀ àti wọ́n gbé wálẹ̀ yorùbá wọ́n tẹ̀rìn àjò lọ́ọ̀lẹ̀ haúsá ni. ètò ti pé inú ilẹ̀ tó kọ́kọ́ dé àyè tó kọ́kọ́ dé sí láàyè kọjọ yorùbá kọjọ ilẹ̀ haúsá òun náà ní ìlọrin. ìjọ náà lọ́hùn àwọn dọ́kítọ̀ àdé àgàn ni wọ́n gbé wọ̀lú lọ́rin. wọ́n wọ̀lú wọ́n rò rere ni wọ́n ń ṣe lọ́hùn ni nànà gbé wọ̀ lọ́rin. àwọn yẹn gbà á lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́hàn ṣùgbọ́n tó lè tètè tánlẹ̀ tánlẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀rì dáadáa báwọn ṣe àwọn ti wọ̀lú sẹ́yìn lásìkò kan ọlọ́wọ́n bá ti ti bá wa lé wọn ni wọ́n ti wọ̀ sẹ́yìn dáadáa fẹ́ gbé ní sanuwa ẹlọmọ tó gbé wá gbà yẹn ọmọ sanu nígbà yẹn gbogbo olúwọlélẹ̀ ọtí ẹ gbogbo ẹ ló kiri káàkiri gbogbo sálùwẹ̀ ọmọ kiri káàkiri ọmọ hapamplet fáwọn èèyàn nǹkan àwọn èèyàn láti èsì nígbà yẹn pé aburú lélẹ́ẹ̀kẹ́ wa o orí ibú ni o ní tó gbóra tó gbóra tó gbóra nì àwọn kẹ́sì gbàrú níyẹn lọ bọ̀tù sars bọ̀tù sars òní bẹ́ẹ̀ o ẹ̀sọ́ra fún ṣètì ẹ̀sọ́ra fún ṣètì bóyá náìtì náìtì seven náìtì eighty sí náìtì náìtì gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. orúkọ ẹni tó gbé wọn báyìí lókùnmá lórúkọ rẹ̀ kọ́nà ọba ìlẹ́sọ̀ lábáwá wọn ti ta pèta ọba wa gbá wọn mọ́lẹ̀ débi pé gbogbo wọn nírò ní ẹgbàá yẹn kọ́nà ọba ìlẹ́sọ̀ láti fi ní ọkọ̀ sẹ́ni wọn padà sórí ìdíjẹ́ ìlànà àti òdodo padà àwọn yìí bẹ dáadáa ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo wa náà mọ̀ pé zẹ́zẹ̀kì olólórí àwọn ṣíà àwọn ṣíà sì ni wọ́n sọra àwọn dibọ́dì kan tó ṣe pé àwọn náà wà gẹ́gẹ́ bí ó ti di ìlú kan ni tí olórí wọn bá lọ zẹ́zẹ̀kì tá a sọ yìí wọ́n dira ogun ni wọ́n wà hàn nígbà tí wọ́n bá lọ gbogbo orí òpópónà tí wọ́n bá tọ̀ kódà kọjá òpópónà ń bèjì mọ́tò ó ti sún kẹrẹ fàkẹrẹ ni kò sẹ́nìkan kan tó gbọdọ̀ sọ̀rọ̀ sẹ́nìkan bíi ṣe bákan báyìí mo fi náà wojú ẹ̀ ẹ̀ náà rí i pé tí tsunami tí tọkọkọ ṣẹlẹ̀ sí lákọ̀ọ́kọ́ tí wọ́n dí lọ́nà àwọn yẹn panu wọn so bẹ́ẹ̀ náà tí kọ̀mándáǹtì náà tó náà tó ti báràkì bọ̀ wá tó ti àwọn fa wàhálà yẹn fún yẹn rìn tó fi jẹ́ pé kọ̀ǹdíṣàn tó náà wà lónìí ó burú jáì ẹ̀ pé àwọn àmì ọmọ ológun kí lọ́kàn wọn wọ́n fọ́ ojú yẹyẹ dànù wọ́n pa nínú wọn tí wọ́n pa gbogbo ilé ẹbí tó ń pè nílé òsè ní tí wọ́n lọ mọ gbogbo sìgìdì oríṣiríṣi wọ́n wọ́ bẹ́ẹ̀ wọ́n dágbọ́ ẹ̀rú. àwọn tí a ní Iran àwọn bíi tíbi ìṣirẹ wà ní àwọn àfáàǹtí wa nílọ ẹ mo rí mo rí scholastic ní Iran ní yunifásitì kan ní Iran ọ̀dájú pọ̀ lọ́sẹ̀sìn bàbá rí ìkan ní ìran nìyẹn ọfẹ lọkẹkọọ ọ lọkẹkọọ lọ kọsí àní o ṣọ́ra rẹ wọn làwọn yunifásitì lọ ẹgbẹ owó ribiribi náà làwọn sàfà àwọn yàtọ̀ra gbogbo àwọn tẹ̀sí wọn yẹn àwọn ṣíà ní Iran olórí wọn kéde kí ìjọba Nàìjíríà kọ́ pàtẹ́lí wàràǹsẹ̀sà pé kó fi zẹ́kìtẹ̀sì sílẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n kojú ara alẹ́ ànẹ́bí gbolẹ̀ wọ́n ṣe gbàgbà sára alẹ́ ànẹ́bí náà ní zẹ́kìtẹ̀sì ọmọ Nàìjíríà tó ti bíbá yìí jẹjẹ rẹ tó ti pé wá bí ó ṣe jẹ bí ó ṣe mú ni. tẹ bá sì wò ó tọ́ba làwọn ń ṣe ọdún kárìbálà àwọn tí wọ́n ń ṣe ọdún kárìbálà àwọn tí wọ́n ń ṣe ah, ẹ ẹ ẹ̀yìn ọgbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú àwọn oríṣiríṣi tí wọ́n ṣe. àwọn ṣíyà ńṣe ni wọ́n lọ mú ọ̀bẹ ọ̀bẹ tọ́pọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ bí àwọn alágbẹ̀dẹ wọn wọ́n ti ṣe ẹnìkan lè kú mẹ́wàá dájú yọ̀wà sókun mọ́ báyìí kò ní ní èkó yìí wọ́n lù ú lórí ẹ̀ wọ́n bá ti ń kọrin áàlì wọn báyìí wọ́n máa sọ mọ́rùn báyìí wọ́n máa sọ mọ́rùn báyìí wọ́n máa sọ mọ́rùn báyìí gbogbo ara rẹ̀ báyìí ẹ̀jẹ̀ yìí èmi orí orí subhanallah wọ́n máa kọrin àwọn orin wọn yẹn gba àwọn eléyìí apàtí lánàá ní sọlọ àwọn yẹn ni wọ́n lẹga láti tí wọ́n pè ní nìkáwọn ni mo ti hà wàá mú nìkáwọn ni mo ti hà bẹ́ẹ̀ni tí wọ́n bá ti mo ti hà láyé oníwàlíjà náà lọ́dọ̀ tiwọn ni o ìyàwó ìdákúrekú ni wọ́n ń pè ní mọ́tíà yíṣẹ́ tí wọ́n bá lọ sí Ìbàdàn lónìí ọ̀fẹ́ lu ọjọ́ mẹ́ta ọwọ́ àtàkókò yìí ti pẹ̀lú obìnrin pé ọ̀fẹ́ fi ọlọ́jọ́ mẹ́ta owó ni tọ́ba tún lọ sílùú mi ọ̀fẹ́ fi ọlọ́sẹ̀ kan owó ni àwọn ọmọge mélòó ló kù tí ó kù nù ẹ wà báyé àwọn ọmọdé rárá o sẹ̀rí ẹ̀sìn àbòsí kí ni o kọ̀ fara mọ́ anásọ́lá ò ti rí wọ̀ tó àwọn ẹgbẹ́ tí wọ́n pọ̀ tí wọ́n kọ̀ làbúrú káwa tá a jẹ́ mùsùlùmí ká lajú lẹ̀ ká máa ń tàǹtì. ìlànà ahlu sunna wal jamaa àtọ́lọ́ fi wá sí ìlànà tó dáa ni òun náà ní kẹ́jú kémi àtẹnìkọ̀ ká ká dúró lé lórí àbí ọlọ́run ọba kọ́lọ́run kó ti àánú kémi àtẹnìkọ̀ ká wa. lẹ́yìn náà ah, ọlọ́run ọba kọ́ràn wa lọ́wọ́ gbogbo àti ajẹ́ mùsùlùmí Ànábì sallallahu alaihi wasallam ó ní innamal mu'minuna ikhwa gbogbo mùmìnì láàrin ara wọn máa yá ni wọ́n ti ẹni sọlá sọ pé masalul mu'minina ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà sọ pé innamal mu'minuna ikhwa anabi sallallahu alaihi wasallam sọ pé masalil mu'min àpẹẹrẹ olùgbàgbọ́ òdodo lil mu'min tí olùgbàgbọ́ òdodo ẹgbẹ́ rẹ̀ kálífù nìyá ó dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ilé yasuddu ba'dahu ba'da apá kan di apá kejì níbòmí oní masalil mu'min fi tawaddihim wa tarahumihim àpẹẹrẹ olùgbàgbọ́ òdodo nínú níbi ara wọn àti ìlànà ara wọn kà masalil jasadil wahid ó dà gẹ́gẹ́ bí ara ẹ̀yà kan tuntun idha shaka minhu ní oríkì ara kan pàṣẹ ara kan ìyá ara kan tí bá ń kígbe ẹ̀ta ìró dàdá àyàdáwò sáà irun jásádì bèsè sáhàrì wal humma gbogbo ara pátápátá ni yóò máa kígbe ẹ̀ta ìró àti fìtínà àti wàhálà yóò máa kígbe. torí kí